يوم الجمال المدين لم يبن فيه على الماء ولم تضل وكلاه واحد صمد العليم رسول واحد أحد مهزم قاتل بالبطش والنقم وَالْقَمَرَ عَلُوكَ عَنْ ذَنْبِهِمْ وَعَنْ ظُلْمِهِمْ وَوَارِثُ الْأَرْضِ لَا يُضْلُ وَارِثُهُ وَلَا شَرِيكَ لَهُ ذَلِكَ الْعِزَّةُ الْعَظِيمُ مؤمنون وما شئهم ويرفقهم حتى المنام وهم يستغفرون ثم صلاه على المختار سيدنا المكتب المتصفى مبعوث الدين المكتب المتصفى مبعوث الدين والله ما خلقها يمشي على أكله ومن تبعه متى فهو له ومن تبعه متى ومن تبعه متى وهو إلى الله ومن تبعه متى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 إلا ما علمتنا إلا وأنت علمنا اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفرني خطيئتي وذنبي وإسرافي في أمري وما أنت أعلم به مثلي اللهم اغفرني جدي ونمسي بالوعيد وخطري وكل ذلك عندي اللهم كل ما قدمت وما أخرت وما أصغرت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام اللهم صل فكره في عيني وتفكيره في أعين الناس خلاصة بيان حرج الراحلين ولا أكرم الكريم الله سبحانه وتعالى لمن هو لنا إذا في الجوع ويسجد الشتاء أكرم الله tó yọ̀nà lórí ní àti ẹ̀yẹ láti lọ wà nínú ìgbòkò ní àti àmá ìhànà wọ́n tààrà nípa àwọn ẹ̀kọ́ àjẹ́fà ìgbòkò ìgbòkò ìṣòwàtàlá ilẹ̀ ìyára ọlọ́run àwọn ọlọ́run wọ́n jẹ́ àrí ìlú rẹ̀ àwọn ọba yọ́ ní ìwà ìrọ̀wà Ìjẹ́ ìgbèrò sẹ́yìn náà ti jẹ́ ìtọ́sílẹ̀ ìlú bí ṣe àbá ìhànà يجبرنا النبي صلى الله عليه وآله وصحبه وسلم أتوكل عليك وأشهد أن محمد صلى الله عليه وآله وسلم قال لسنا كما الصحابة الشاملة يا الله والله ما بارك وعافيك بإذن الله تعالى بحوله ورسوله torí ìrìnlẹ̀ ọlọ́run ìrànlọ́wọ́ ìlẹ̀yìn ọlọ́run á sọ̀rọ̀ tẹ̀síwájú àkóyè sọ́ọ̀tún sọ́ọ̀tún ààrẹ àkóyè sàbà bọ̀. Olùgbólóhùn The áàbà is sí àṣẹ lọ́wọ́ pé àrùn ìlànà ìtàrí ìrìnàrí من الشيطان الرجيم من تنفيذ ونفسه نفسي أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه لنعدهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الشيطان الذي يقول الله لا إله ibi tó bá fún kọ́dà ló ibi tó bá dá kọ́bà jẹ́ èyí tó sì ló tí ọ̀dá orí wípé dáadáa padà ti bẹ̀rẹ̀ ọ́fíṣẹ́ ti ẹ̀mí ìlérí tó ti ṣe fún aláàtùmọ́nà ọ̀tàrà nínú inú sọ́lọ́tù àárọ̀ ìgbé ìgbà tó ti wá sọ ohun lọ báyìí accusation yẹn látọ́dọ̀ ṣe tọ́lù ó ní ìlà ìdánilẹ̀ ọ̀pọ̀ kalẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ tí wọ́n fa òṣèlú قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم إنهم من بين أيديهم من بين أيديهم وعن أيمانهم ومن خلفهم وعن أيمانهم وعن أيمانهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مدحونا مدحورا تبعك منه لأملأن جهنم كنت أجمعين آية في آية 16 في آية في سورة التي آية 16

أما ولا أقرب من الشجر بالشجر في كلمة فتكون من المقاصد كما بعد من الخوف فأتجلى الشيطان عنها بشكوى وقعت في سورة فأخرج الله عن طاعته pẹ̀lú èdè rẹ̀ ọ̀pẹ̀lú ọgbọ́ ilẹ̀ tí wọ́n kò bá tọ́ rẹ̀ nínú iṣẹ́ àwọn ọmọlọ́ ní pàdánù ìlà ẹ̀dàndà mú bá ìgbòrò ẹ̀sán ló fi mú wọn fún òjìjà tọ́nà bá fún فقاتلهما إني لنبال من الناس فدلاهما بغرور فلم يدرك فلما ذاق الشجرة فبت لهما سوآتهما لهما سوآتهما عليهما من وعد الجنة ومن لم تكن المرأة وَذَٰلَ عَنْهُمَا رَبُّهُمَا لِيَلْقَفِ عَصْرًا لَهُمَا Ìgbé ìṣòkọ́lọ̀ tẹ́rẹ jẹ́ sí fún ọ̀pàá àwọn olùkọ́. Ní tí wọ́n ṣe nígbà tí ó ti ó wá jù wọ́n láàrin tí wọ́n bẹ̀rẹ̀ sí kúrò ọlọ́pọ̀ tó wọ́n súnmọ́ ara. Ìyẹ́

عدو وقتل مبين ثم قالا ربنا ظلمنا أنفسنا عدو إلى المعدم أتحرك وهو ما lẹ́sẹ̀ kẹfẹ́ lọ́dọ̀ ní kọ́pà náà kò lọ́mọ́ná lọ́wọ́ olúwa olúwa wa olùṣàkóso ìjẹ́bẹ̀ ara wa. wọ́n ní lẹ́sẹ̀ òbí lẹ́wọ́ ìyẹ̀lẹ́ lè ló pé wọ́n àwọn àkóso. ìwọ tó bá ṣẹ̀ fún ọmọ ó sì mọ wá wà wí kan tó bá máa jọ fún ẹ kò rí bẹ́ẹ̀ ẹ ẹ ní kan.

ìtọ́lọ̀ sí bá wọ̀tẹ́lẹ̀ kọ́ọ̀dà látọ̀nà ẹni àti látọ̀nà ẹ̀rẹ́dẹ́ kí ló dé tó fi ìpè. apákanú àwọn àpá onítẹ̀sí wá ṣàlàyé pé ilé ṣe Adam àti àwọn àgbẹ̀mọ̀ ọlọ́run láyé àti ṣẹ̀kọ́ náà. wọ́n bá wọ́n kọ́ ọ́n sí ìsọ̀rí yára ó yẹ àyà ìbẹ̀rù ìjọba máa fẹ́ lọ́wọ́ wọ́n tún wọ́n sẹ́ǹtì wọn sáré àmẹ́tẹ̀ẹ̀ta náà. ọ̀rọ̀ ń bí náà bá àkókò ní bá àkókò àrùn kẹfà dáyé akẹ́kọ̀ọ́ ní ti apá kejì ọ̀pá lẹ́kọ̀ọ́ náà bá àárín ṣe lérúlẹ̀. wọ́n lè tó ń bí ìlú náà ṣe mú tó wá ti ra rẹ̀ ní èṣù bí tó tó ní ma tó tọ́ ní èṣù ta ní lọ rẹ̀ òwe tó wá pèrè ní èṣù tó kù ọ̀tá ìrìnṣẹ̀ tọ́ ìtọ́ wà gbọ́gbọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe owó tí wá bẹ̀ tọ́ mú kàkàkà orúkọ olùlọ́lọ́ tí ó sì padà jẹ́ ẹni lókè ayé ọ̀pọ̀lọpọ̀ àléébù aláàrí ní ọ̀pọ̀lọpọ̀ orí ayé òní sán òní parẹ́ lókùn wọn bá ń gbà ọmọ Yorùbá ní lókùrú gbà níwọ̀n bá gbà sí àwọn ènìyàn ń bá sọ àlá àlá fún ọ̀sọ́ pé àlá wà tó máa lò ọmọ àlá tí lọ́wọ́ yẹn bá sì jáde láyé ayé òní parẹ́ ó lára mùsùlùmí àìsíta ara bí àwọn ọmọdé ní dé ìlú báyìí ayé ẹ̀kọ́ rẹ̀ inú wọn làwọn ẹlẹ́rìí àti ẹ̀yìn ọdún mẹ́lá yóò parí ti kọjá kò parí lórí wọ́n ṣe calculation ìwé kan àjẹ́pẹ̀ ní máa ń ìsáàtì ọ̀gbọ́n tàbí máa ń ká ìsáàtì ọ̀gbọ́n ìgbẹ̀rún àwọn oníṣèlú ọgbẹ́rún ẹ̀dá ìlú ẹ̀dá tó wọ́n tàbí àwọn akẹ́kẹ̀ẹ́ àti àwọn akẹ́kẹ̀ẹ́ Ìwé yẹn, ibẹ̀ wọ́n sọ pé tó bá ní èèyàn kanù kankan láyé sọ́ọ̀tù bá jà ní káàkiri ìgbà yìí. Ìgbìyàn ọ̀rẹ́ Ilé wọn mú gbogbo ẹ̀ tí wọ́n sọ yẹ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ náà ti lò. Wọ́n fájá kò sí nǹkan tí wọ́n tàbí ayé tó fájá. Àwọn ló sọ ibẹ̀ tó bá ṣàlàyé wípé ọ̀rọ̀ àti wọ́n ní síbẹ̀ sọ wípé àádọ́rin ọdún ọlọ́pọ̀ọpọ̀ èrò tẹ́lú ní. Ó wà lọ fún ilé ìwọ̀n wá ní nínú tí síbẹ̀ àwọn sọ pé àwọn òfin ayé ni pé orílẹ̀-èdè ó máa gbòòrò ìgbé ogun ti orílẹ̀-èdè wọ́n wá lọ tírèsì àwọn ogun àgbáyé yẹn fọ́ world Ìdí ánìlọ́dún kan bá wẹ́n fọ́ world ó ní nílẹ̀lì sọ wípé àwọn tí ó bá wà láyé tí wọ́n rí máa wà láyé gbàtà parẹ́ wọ́n wá lọ wo sẹ́dún sí ìyá wọ́n lọ́mọ ìyẹ̀ ó lò ló lẹ̀ wọ́n wá lò wọ́n 1919 ẹbá ń lo sẹ́dún mọ́ 1919 kí ló bọ́ 1919 plus 7 òní wọ́n ti sọ 889 àní pàdé àwọn tó lọ bẹ̀rẹ̀ nínú wọn ní 1914 olóbi jẹ́ pé 1984 abẹ́síkọ́ ọ̀pọ̀lọpọ̀ olóbi jẹ́ pé 1984 ní báńtàn ẹgbàbà rọrùn sí wọ́n kéde kọjú ayé fẹ́ parẹ́ lọ́dún yẹn àwọn kan náà rẹ ìjọ wọ́n pa gbogbo títà àwọn olóòjọ́ tí wọ́n kó wá fún post church nínú wa ìníkà rẹ̀ ìlú ni mọ̀ ń bí ẹ̀wà ọ̀lẹ́ àjẹ́ ìkọ̀ọ̀lẹ́ wọ́n sọ fún àwọn ọmọdé tí wọ́n máa tún kòkó mọ́. Báyé òṣìṣẹ́ parí pé ọ̀gẹ̀dẹ̀ ní kí wọ́n máa pè pé ṣẹ́ bá tún kòkó ẹ̀ kòkó òní so báyé òṣìṣẹ́ parí pé. Mo bá àkókò ìṣẹ́lẹ̀ ọ̀sẹ̀ ní ìṣẹ́lẹ̀ 84 ní prediction àwọn tó mú 1989 ó lè ní ayé òparí. Gbogbo wọn tó wọn kọ́ gba ọ̀nà ẹ̀rẹ́. Nineteen thirty nine to forty four, àwọn bàbá wa ní mẹ́ta wà ní system education ti wọ́n lò nígbà yẹn learning theory ti wọ́n lò ní behavioral school of thought. One of the methodologies of the behavioral school of thought is what we call repetition kéṣe róògbà nìgbẹ̀rẹ̀ repetition kí ẹ̀mọ́ sọ nǹkan látọ̀ tó sọ yóò wà bí ó sórí behavioral but wọ́n ti tí ń jẹ́ sí constructivism sí ló pọ̀ jù mo rò pé nǹkan ìgbéyẹn ṣá olóyè ẹgbẹ́ wọn rántí òun alábàápéjì ẹ̀ lábàápéjì ẹ̀ nínú wọn ní ẹ̀ nínú ti bàbápéjì wá ní pé yóò fẹ́ ájẹ̀mọ́ ẹ̀ tó sẹ́sẹ̀ nínú wa so láìpínlẹ̀ ló parí 44 1945 ẹdún rosanti ma 45 ẹ́ 2015 yàtúwà máa sí òkú kọjá parí parí ó máa ń ní èṣù lápá ní òun ni ó ń ṣàkóso ayé bọ́ sí kòránì sọ fún wa ní pé àwọn ìmáàrùn tó lọ́rọ̀ mẹ́rin láti bẹ̀rẹ̀ ọmọ náà àìyẹ́mẹ́ ìjọba mọ́nàmọ́ ìjọba علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها وعلى الميزان ألا تقم في الميزان فأقيم الوزن بالقسط ولا تخسر الميزان Ìfòfẹ́lò ní pé ọlọ́run bá sọ ilé kúrò ìyàwó rí ìṣàkúrò lẹ́yọ́ ní ìlú ẹni ìṣàkúrò. òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àkóso lórí wọn. يسأل من في السماوات والأرض والأرض كل يوم وفي شهر ويوسل بحث ما عسله Oògùnwó jẹ̀ lẹ́ni tí ojú kọlọ̀ béèrè ṣe ń fẹ́. Àpọ́nà nínú ìtumọ̀ sọ̀mọ̀díyà, olè bá bàbá wọn jú pé aláàlọ́pù sọ́nà àjíròlókù ọba ní ọmọ èèyàn àjìjànú àtàwọn ẹranko ẹranko ọmọ dáadáa ẹbá wọ́n wá àwọn ẹranko máa ń rán sókè àwọn ọmọ ìbẹ̀lọ́ a bá lọ àwọn kìtà ìwé máa jẹ́ ní àwọn èrùmọ̀ tó ń ṣẹlẹ̀ láyé ara ẹ̀kọ́ náà wọ́n tẹ̀lọ́ dáadáa ṣùgbọ́n tó báyìí fún mi láti lọ ẹ̀rọ báyìí ṣùgbọ́n ní ọkàn mẹ́lẹ̀ òjò ọlọ́run ní àwọn èèyàn àlìjẹ̀mú ẹran wọn ò gbòwò òyẹ̀ lẹ́ni tí máa bẹ̀lọ́ nítorí náà kúlà yẹ̀wò mi búwa ní iṣẹ́ kò sígbà kan tọ́lọ́ mọ̀ òṣìṣẹ́ tòsí lábòsí tàbá rọ́kà lẹ́bí ìyáàdì ní ìfúnníkù ìfúnníkù ẹgbẹ́ pé ọwọ́ rẹ̀ làkóso wà ìkápá àlèmólèkù máa níka lèmólèkì tó rí pẹ́lú wá ní mọ́lá ẹ̀sẹ̀ mímú láàká lógó sínú ohun gbogbo ní òpínìyàn ìkápá ìṣàkóso ìṣèjọba tàbárakà lẹ́yìn ìyáàbí ni mo lè kú kó lè mọ̀túnmẹ̀ wà húwà aláàbùlè ṣe alágbára ni lórí gbogbo nǹkan pápápá gbogbo gbà kó dáńgbà tọ́lá ọba dáyé níjọ́ mélòó ìjọ mẹ́fà kí ló wá ń ṣe níjọ́ keje kí làwọn sọ ẹni tó bá sinmi kí ló dé tó fi Bàtọ́lọ̀ ń fọ́nù Kùránì bá wọn pé òun dá sọ́mà sílẹ̀ níjọ́ mẹ́fà kí ló fi fún wọn. Súra wo ni ẹ káàdé sí káwọn yẹn lọ wọlé? Súra tó kọ́ ṣoṣọ́. Kẹ́gbọ̀n lè wò ó. Súra tó kọ́. Súra kan jẹ́ rẹ̀ kọ́ wà ní Kùránì Súra fífì ààrẹ pàtí kàmùlé. Súra fífì ààrẹ pàtí Súra ní orí àádọ́ta ààrẹ àpèjì ní ogójì. Ọba ní ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة Ọlọ́run ní ti pàápàá láì sí èdè sí dájú ṣàká kọlákọ́nà sàmàwà ìwàlẹ̀ àpọ̀. Òun ọlọ́run tó ń dá sọ́mọ̀ lédè ìdí àti ẹ̀lẹ́dẹ̀ ìdí wà máa bẹ́ iná òun máa.

ìyá ọkùnrin anna léde lágbára ìṣẹ̀lẹ̀ ìlú ọjọ́ àkọ́kọ́ ìyá ọkùnrin israel ọjọ́ kejì ìyá ọkùnrin ìlàpá ọjọ́ kẹta ìyá ọkùnrin àmùhá ọjọ́ kẹrin ìyá ọkùnrin kọ̀mí ọjọ́ karùn-ún ìyá ọkùnrin jùmọ̀á ọjọ́ àkójọ sáǹtì bímọ ọjọ́ kẹfà wàyẹ ọkùnrin sá ọjọ́ ìsinmi ìlàpá bá ti ní ọjọ́ àlájú ọjọ́ àtìlè ọjọ́ àpàlátà bàbá àlàrúbá ọjọ́ àlàmúsì òjò jimá ọjọ́ àtìlè. gbogbo ẹni mo ti sọ without fear of contradiction láì sí ìbẹ̀rù tàbí ìkòyà alátakò yóò báyìí wọn ò mọ sí jẹ́ sátidé sunday nínú ìgbésí ayé wọn tí èkó àwọn oníṣòwò tó lé. kò sí ẹgbẹ́ wọn ò nílò bá kú ọjọ́ ọrú ọjọ́ eru ẹ̀ǹdè ìṣòro wọn ṣe kọjá jọ́sùn aṣù ẹ̀ǹdè àkábí ìgbàgbìlà ló ṣe kí wọ́n fi lé fún orí hmm? ọjọ́ ìṣẹ́gun lóṣù jíìde lóṣù ìṣẹ́gun lóṣù ló kàtà máa pàmì lòrò gbogbo ìjọba á lọ padà jọ ẹ̀là ìjàkọ́nẹ́pè lẹ́là pé ìgbà tó wà àti ọ̀dàrà tí wọ́n ń jà ọjọ́ àkọ́kọ́ ẹ̀lálà ọ̀dàrà mẹ́lẹ̀ ọjọ́ yẹn lọ́jọ́ ìsìn ọjọ́ kejì ẹ̀lálà ọ̀dàrà mẹ́lẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ìtò ìtàn ẹ̀yìn ọ̀rẹ́ nìyí ó lè rí ọ̀lá lè mọ́ ìgbẹ́ ní mọ́ babaláwo tí ká sí ilé ò bá rí ọ̀rọ̀ ọ̀hún lè ṣe ojoojúmọ́ bí ò lè jẹ́ ní kójúmọ́ ìdí gbogbo ara lòlú ẹ̀ ẹ̀jẹ̀ lòlú ẹ̀ ní tẹ́lẹ̀ nígbà nígbà fún àwọn lábẹ́ ìlú fún ojú làǹtó ó tó sọ òwe bóòlù sí ọ̀la ni wọ́n gbẹ̀ ní ọmọ babaláwo ní bọ́ọ̀lù ọ̀rọ̀ ọ̀hún torí pé ọjọ́ mẹ́rin ni Yorùbá mọ̀ nípa lọ́wọ́ wọ́n ti yà fún àwọn ìṣàmù ọjọ́ ayé ní ọjọ́ jàkúta parẹ́ ìlú jàkúta ní ṣèlú pẹ̀lú àwọn ìjọ fún ọ̀rọ̀ mẹ́là nìkan ìjọ yàtọ̀tọ̀ fún ṣàgbó ọjọ́ ògún ìjọ fún ìjọ àti fún àpò ó jẹ́ ọjọ́ mẹ́rin ó ní wọ́n pè lọ tí wọ́n wọ́n wá kó àwọn òṣàkọ̀ kan sábẹ́ àwọn ọjọ́ yẹn tí wọ́n máa kọ wọ́n wọn ò sí oṣù méjìlá ìbẹ̀rẹ̀ ìjọba tó oṣù méjìlá èyí bá kọ́ ní ìpìlẹ̀ tẹ́ ìrìnlẹ̀ rẹ̀ ìgbé ẹ̀sìn tí òkú ìwájú ọ̀rẹ́ rẹ̀ wà bẹ̀rẹ̀ kí ló ń lọ́pẹ́ ìsinmi ọ̀pẹ àwọn Israẹli ti bẹ̀rẹ̀ Triumphant entry of Christ in into Jerusalem. Ṣẹ́rántí lọ́mọ pẹ̀lú méjì ní wọ́n ti lọ fọ́ọ̀mù. Aṣẹ́ àwọn Pamela Jayi Crowder ló. Ṣẹ̀fẹ́ṣọ́ Pamela Jayi Crowder lọ́wọ́ àwọn sọ Yorùbá ti èdè bá kọ sílẹ̀ ó wá ní ìdílé òdòdó lọ sí ẹ̀rọ àwọn bishop ní fífí sẹ́ẹ̀tì kọ́lá tó fi yé bí nígbà náà ní ẹ̀rí wọlé wọn tó bá àwọn ará èsì ló pọ̀ jù nígbà náà ní ẹ̀rọ orílẹ̀ èdè ìgbàjọ ní ìwé kọ̀ọ̀tì ní ṣe bá ń gbọ́bà bíṣọ́bù arẹ́fẹ́ yẹn bá ń tàbí gbé nígbà ẹ̀sẹ̀ ìgbèjì ìgbọ́lọ nígbà náà ní àwọn àwọn ọmọ ọgbọ́lọ́ ìgbèwó tún ní bí samuel àjẹ́ kọ́ọ̀dà kò mọ́ tí ó rọ́pò ní ẹ́lì ló fi kọ́ ṣẹ́gẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ọmọ yóò bá jẹ́ kí wọ́n ti mú lẹ́rú látọmọdé kò tí ìgbọ́jílẹ̀ èdè tó fi lọ kódà ńgbà tó dé ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfàà ló ti wá béèrè ọ̀pọ̀lọpọ̀ tó tú bíbélì nínú rẹ̀ ni láwà ní tó tú sí gèlè níbẹ̀rẹ̀ yorùbá ìjà tó dé kò mọ tí ó kì í ọ̀pá ní ó wá lọ ń pè ń gèlè tó kó náà obìnrin ló ń wé àwọn àfáàdọ́ wá sọ pé láwà ní ní ń jẹ́ gèlè obìnrin ní ń wé gèlè ní èdè yorùbá Gbọ́rọ̀wẹ́ àwọn ìjọba ẹ̀ṣẹ́ pọ̀. Àwọn gọ́ọ̀mọ̀ sọ, these are documentary, they are documentary evidence, ìṣẹ́ o, kí ẹgbẹ́ ìgbòrò o. When you read paper, written by historian, paper, academic papers, wà á ní fún oṣù ẹgbẹ́ pé ìgbà títà mẹ́lẹ̀ àtàjà ìgbà àbájẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò mọ yóò bẹ́ẹ̀ rẹ̀ àwọn àǹfààní tí lọ ń béèrè. Lẹ́gbẹ́ tó fi jò ní àwọn oníṣọ́ Yorùbá sí àwọn àǹfààní bíṣọ́ọ̀ṣù kan bá ṣe gbóná sílé ìgbóògbó lọ́gbẹ̀ẹ́ torí fáwọn èkó ló mú wọn sí kílẹ̀ ní ní ṣe tẹ̀sílì ẹ̀dá kan gbogbo yọ́ọ̀sì tó lágbára nàìjíríà bóyá olórí wọn ìlú kan ló máa sọ ẹnìkan yóò wá máa bá tún sí yorùbá tàbí wọn táwa ló máa ń nínú àwa àjò tàbáwá èdè ti wà láwá tí ń sọ̀rọ̀ tàwà bẹ ṣàbí kọ́mí ìsọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run gẹ̀ẹ́gẹ́ là ń tàbá tún sí yorùbá tí wọ́n ti sọ̀rọ̀ náà ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ti wá èdè lọ́nà ti sọ kalẹ̀ náà là ń kà yìí ni ò jẹ́ kọ́rọ̀ ti wá dojú rú. sọ ká padà síbi bá ti ń bọ̀ ọlọ́run bá ní ọjọ́ mẹ́fà ló fi dá kíni ní wá ń ṣe àwọn ìgbà ẹni tó bá rẹ̀ ní ìsinmi ọlọ́wà ní ọ̀wà lánàá ìlúgbò láti ṣúra 50 àyà 38 ṣúra àádọ́ta àyà ìdílógójì ẹ̀nà ẹ̀jẹ́ ẹ̀jẹ́ ọlọ́wà ní ààrẹ ǹkọ jùwá o máa mọ́ sàánà máa mọ́ sàánà kí ọkọ̀ ọba yàn kò ṣe ìfọwọ́bà wá nílùú ní ààrẹ kéèké mí lọ́lọ́ tó pèsè

ní kùránì ṣe yanjú ọ̀rọ̀ nìyẹn torí náà fọ́ sírí alámọ́yà kùnún tí wọ́n bá ti ń sọ̀sọ́ fúsọ bẹ́ẹ̀ fọ́lọ́n sí ni ọlọ́ni ẹ̀yẹn ṣe sùúrù ẹ má torí ẹ̀bẹ̀ wọn lórí ẹ má torí ẹ̀yìn wọn bá wàsá fi ibi hamdi rọ̀bíkà yẹn mọ̀ sàfọ̀ mọ́kólúwa yín kọ́bílà tòló lè ṣáǹtì wà kọ́bílà lè àkàrù àárọ̀ àti kí ni àkàrù ìrọ̀lẹ́ ẹ máa ṣe lẹ́yìn àtìrì tó wọ́n náà wọ́n ti tọ́jú ọ̀rọ̀ àwọn àyíyàn ọ̀rọ̀ mùsù ẹ̀ pé mo tọ́ lánàá ẹn tó part one part two dẹ́wà fún fíìm yẹn tí àmì àbọ̀ ọ̀rọ̀ conclusion

kọ̀há àwọn bàbá wá ní ọba kàárù ọgbọ́ kàárù ọba kàárù kọ̀há tàníjọ ma kú wára ká lójú ọmọ akú yẹnyẹ àbá sójú náà lè wùrá ọmọ ọmọ iná jọ ewùrà ha ha kó ìrún fọwíá níbo ọlọ́wọ́ sàánà wa hábáwà lọ́sàánà àìlẹ́mù torí náà Ibi tó ti ta ti lọ ní pé ọba náà gbọ̀lá múná àkùsà. Ọ̀lá Ádámà àti Háwà, wọn ò já ń pátá, wọn ò wá wá wí, wọ́n kàn jẹ́wọ́ wọn dàrẹ́ẹ̀tì ni wọ́n náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bọ́lọ̀ ọmọ já ń pata mọ́wàá wà rí má sì wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ èèyàn kò ní jẹ́ confession ní Islam confession tó mo fẹ́ jẹ́wọ́ fún imam tó bá mọ ní ṣe jẹ́wọ́ fún mi torí kàtà torí ló lè rahim

pààyàn-pààyàn ló wọ́n èèyàn mẹ́jọ ló ti bá àmọ́ ọdún tó lọ tó gbọ́n bá sí ìgbésẹ̀ yẹn tó ọmọ pààyàn mọ́ òdá tó wà pààyàn mọ́ ẹgbọ́n lọ tó bí aláàgbà ẹlòmíì tún bí ilé oúnjẹ ìwò yìí ọ̀dọ̀ ọ̀gá àwọn ilé epo tó wà ń sàlẹ̀ ilẹ̀ tí wọ́n ló rẹ̀ tàbí ṣọ́ọ̀bù kan tó ẹgbọ́n kó rẹ̀ kí ẹ olùkówó ẹ̀ jẹ àmọ́ bó owó kówó jẹ mọ́ aláàjà nínú ìjẹ̀rẹ́ islam ó jẹ ara láyà pọ́nàmọ́ ìbá àdájú ṣẹ̀rẹ́ àwọn ẹ̀lọ wo àtàrí orí ẹ̀ tí kò dàrú àwọn psychiatry àwọn dókítà wọ́n ní ẹ̀kọ́ nípa psychology ọ̀rọ̀ ọpọlọ tí nǹkan òfẹ́ sí káwárí orí ẹ̀ pé yóò wà jẹ ìyá ni wọ́n pè ní guilty by confession ó jẹ̀bi pẹ̀lú kó jẹ́wọ́ tó bá ló pàyẹ̀ ó kàn lọ pa ọ́nà rẹ̀ okówó jẹ owó ìyẹn gbogbo owó tó ní wó gbà padà bẹ́ nìyẹn ó tó wá jìyà ni mùsùlùmí jẹ́wọ́ fún ìyẹn ló fà tẹ́nì kan bá jẹ́wọ́ pé o lè ló ń ojú wá kọ́ lẹ́yìn tí tó wọ́n bá dé wọ́n wà jẹ́wọ́ gbọ́dọ̀ wọ́n ó sì tún sọ àtúbò ní sọ owó tó jẹ́wọ́ àwọn lọ kó sọ owó ìjú ọ̀rọ̀ ọlọ́run ajẹ́ ní káà mẹ́ta ló ní olúwa fún ẹjọ́ kan fún ọ̀rọ̀ yóò gbé fún bẹ́ẹ̀ nǹkan ó kílíà tó tí kò sáyè kó ń ẹjọ́ bá ní jìbìtì ní ìsáàtì wọ́n tó fira rẹ̀ lẹ̀ fún jìbìtì pọ̀lá àwọn ló fira rẹ̀ lẹ̀ yẹ àbá àkánú jìbìtì ti wọ́n tó fira rẹ̀ lẹ̀ sí jìbìtì ó lù ọ́ pẹ̀lú àlàyé ilẹ̀ ti mọ́ akúnfún alójìǹsì òórùn náà ilẹ̀ mọ́ òórùn náà wọ́n tún wá pẹ́ iná alójìǹsì tẹ́lẹ̀ wọ́lá rúgbà mọ́ jẹ́ ìlàlífàtà afárọ́ lè rúdá ìtí mọ̀ Muhammadu sọ́nù wàṣámsù bá sígọ̀ làá àṣà amọ̀dé ṣe nígbà ní jẹ́ ìlàlífàtà ọmọ ènìyàn afárọ́ lè rúdá kò ní rí ojú ọ̀nà tààrà wàṣámsù bá sígọ̀ òun sì máa kankan lókè kí ẹ̀tọ́lọ́wọ̀ ríran láàpá tó tún ní lápá ó mọ́ orí ránṣẹ́ ẹ̀mọ̀gbójú yẹn ti fọ́ ráúrá ìdáhùn títà ti lọ lọ́rọ̀ àṣẹ ìtọ́n Tó bá gúrí kí wá oṣù ìfẹ́ra ọ̀kan náà ní ogun làwọn ó jẹ́ ìtọ́nà ọ̀sánmọ́ adam anabi adam àti àwọn ẹ̀kẹ́ sọ rẹ̀ adam hawa ìjọba tó sọ rẹ̀ ọlọ́run jì wọn jì wọn ó wà ní tọ́ ha ọlọ́run ayé ọkàn ádámọ̀wò nípa èso tó jẹ a mẹ́kẹ̀ẹ́ tó pinnu kó fẹ́ jésù tẹ́lẹ̀ ṣàìtọ́ ìmọ̀ tó ní láti fi tú jẹ ni pàdápàá ọmọ ti gbúrò tó jẹ́ aláwọ̀ ọkẹ́ àrí pé kò pinnu kò iṣẹ́ kó ti ní pinnu pọ̀ fẹ́ ṣẹlọ̀ bọ̀rọ̀ jẹ́ tẹ̀síwájú ọ̀rọ̀ ẹni kú náà dúkùn nílẹ̀ ìlú ما لكم في الأرض مستقر ومتاع إلى قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون اذهب إلى بني آدم قد أنزلنا عليكم لباسا Ṣíṣẹ̀tọ́ ẹni kò ṣòlọ́ ní kó rú ìṣìlọ́bẹ̀ ẹ̀yìn ẹ̀lọ́mú lẹ́yìn. Ọjọ́ Fátímà Wẹ́sà ní àyà tó wà ní fún ẹ̀. Ọlẹ́ ẹ̀rùn-ún-bí-ní ilẹ̀ ẹ̀rùn-ún-bí-ní. Àyà tó wà ní fún ẹ̀. Ọlẹ́ ẹ̀rùn-ún-bí-ní ilẹ̀ ẹ̀rùn-ún-bí-ní. Nígbà tọ́lọ ní tó forí balẹ̀ fún Adam, forí kan lẹ̀ fún, tó wá ní òun dáa jù lọ. قال فاهبط منها ìgbàtọ́lọ̀ ní kó forí kanlẹ̀ ibi ibi wálà kọ́ ní ìbọ̀lọ́pọ̀ àtàyí àtúnyàwòrán ní ọgbọ́ ìbọ̀ ọ̀bọ̀ ní kájáyìn ọ̀bọ̀ ní káyàwòrán Súrọ́tù bá ń pè ní Súrọ́tù láṣírìkọ́ láwọn àǹzẹ́lẹ̀ àdàlùkùrọ̀ àyàmẹ́jẹ́ pé àtẹ́dà lóhun ó wà lẹ̀ pọ́n ní kùlù bá kùlù ló sọ wílò mẹ́fà àlẹ̀pọ́ nípò àdẹ́dà àlèbárí ẹni tó gbẹ́ ẹ̀dá alèmú sọ wílò ẹni tó yàwó rẹ̀ ẹ̀dá áyà mi ní jùsọ àmọ́lé fi tí máa ń ṣá àọ́kà àwòrán tó wu ọlọ́run ló fi

káwàá pẹ̀lú tó bá dá lábàá kéèkù ní kì á sì súnrọ̀ pé máa ṣàbàbà ẹ̀sùn láti ń bì Àwọn aládá yìí, àwọn alájàwòrán yìí, ثم قلنا للملائكة اسجدوا لآدم ثم ṣe ọ̀pọ̀lọpọ̀ tó bí àwòrán ìyẹn pé

ẹ̀mí òun sí àmìyàn ó wá jẹ ìdá ìgbà tó wá jẹ ìdá sọ́yìn ẹ̀rọ wá ní ìrẹ́ ẹ̀ṣẹ̀tọ́n ìbílì àti dáwọ̀ ṣáájú ẹnu ṣùgbọ́n tó ti dẹ̀ forí kanlẹ̀ fún Òun kọ̀ kò tẹ̀láṣẹ́ ọlọ́run, àmàlẹ́kà yóò kù ṣe bẹ́ẹ̀. Nínú àwọn tó borí balẹ̀ ìjọ rẹ̀. Ọlọ́run ti pé kí ló kí ló kí ló máa mọ́nà àkà, kí ló hánà fún ọ, kí ló kọ sí ẹ, what prevented you Allah tẹ́tù kó láti forí balẹ̀ nígbà tí òwò ọlọ́run gangan pàṣẹ fún ọ pé kò ṣe bẹ́ẹ̀. ọ̀rẹ́ ẹ̀nà báyìí ó wá bọ́ èsì òun dáa ju ẹni tó ní kò forí balẹ̀ kò jẹ́ ó gọ bọ́lọ̀ gbọ́rọ̀ ilé òun ju ọlọ́run lọ́dún mẹ́rin ìrẹ́ làwọn tí ó gbà rẹ̀ báyìí tí wọ́n fi yé wa bá wọn ní kọ́ gbà rẹ̀ yóò ní tó wọn bá gbà rẹ̀ ẹ́ yóò kàn mú ẹ̀rí kan ẹ̀rí náà rẹ̀ àmẹ́nu yóò àwọn tọ́pọ̀ ṣẹ̀ ní gbáwẹ̀ ẹgbẹ́ ọmọ disco káṣọ́ra ọ̀rọ̀ tí mo sọ ẹ̀fọ́n tírì ni mo ti mọ́ ohun tíṣà kan tó ń kọ́ wa ń jọ́gráfì nínú àwẹ̀ báyìí wá ń sọ fún wa ń kíláàsì ó ní àwẹ̀ babaláwo ní tíṣà ó máa sí class tó lọ bí àpò fákọ́ tó wá ń sọ fún wọn ní ẹni ọ̀fọ́ bá ṣẹ̀ ní gbààwẹ̀ tí ò ní lè jẹun torí ìbànújẹ́ nítorí ẹ̀ká mọ́ gbààwẹ̀ ń sọ ni olórin láwọn mẹ́sára kọ pé káwọn mọ́ fara gbààwẹ̀ lóyó kan mọ́ wá ní pé tàbí mọ́ òṣèlú pé a pé orí pò ń dáa jù lọ. Òun dáa jù lọ. Ṣé bíbi iná ló ti dáhùn? Ádámù yìí ibi amọ̀ ló fi dá. Ta lè pè ní ẹrẹ̀? Èrùpẹ̀ amọ̀ tó rò pọ̀ là ń pè lẹ́rẹ̀. Mọ́tẹ̀rẹ̀ sí mi ló fi tó sún jiná òun ti ṣáájú ẹ̀ iná ló ti fi sun kòkò tí kòkò fi jiná èèwọ̀n ṣe òun tó ń sún jiná olúwa nípa ọmọ forí balẹ̀ fún hábà ṣàfẹ́ tẹ́ẹ̀bá dáadáa logically ṣe conclusion rẹ̀ ṣe kò follow for premises ó lè premises náà tẹ́ẹ̀bá wo from logic wọ́n ni yẹ̀ẹ́ but pé conclusion follow follow premises kò túmọ̀ sí pé ọ̀rọ̀ rẹ̀ yẹn túrú torí pé sometimes the premises may be a fallacy it's not, it's not true so when you place your conclusion on on true premises then your conclusion will not be what eh will not be valid tó tó ń ṣẹlẹ̀ sí nìyẹn premises tó ń gbé ọ̀rọ̀ tó mọ ọ̀rọ̀ rẹ̀ lólórí tí ẹ̀ bá wo ìlóró kó bá mu ṣùgbọ́n kò bá mu èèyàn rò kó ṣe kí ni ó bá mu ṣùgbọ́n kò bá mu lójú wa ní bàbá wa ni wọ́n bẹ̀rẹ̀ sí fi ẹran ọmọ èdè tí wọ́n bí ọmọ yẹn dàgbà yóò tún lu ẹran yẹn ní kùmọ̀ tí ò bá gbọ́rùn ọmọ tí wọ́n bí nígbà tí wọ́n bí ẹṣin bàbá gun ẹṣin yẹn ọmọ tó padà gún ìdìbò wọn àfẹ́ṣin yẹn ẹgbẹ́ ni wọ́n fẹ́ṣin yẹn ò bá gbọ́ràn yóò tún mọ̀ bókò. one torí pé wà lákọ́dí fàdọ́lẹ́ wà lákọ́dí kàrọ́m nẹ́bà ní ààrẹ wà lè bá ọlọ́ni àti ṣe àjùlọ àpọ́nlé fún gbogbo ọmọ ádámọ̀ lórí ilẹ̀ àti lórí omi ìkápẹ̀ àti lè yí lọ́wọ́ sọ́dínà àìjẹ̀lú omi ìbìlìs àṣetán Adam bá ṣàrù ló oun lè èèyàn lọ́wọ́ ní a fún ọmọ èèyàn lájú lọ lórí àwọn àìjẹ̀lú yẹn tí bá fún rárá rẹ̀ ní máa ni ní fún èèyàn lọ́lá ní fún ni nípò àìmọ́gbà tí ó sọ ní dẹni yẹpẹrẹ tí ó sọ ní dẹni yẹyẹ tí ó sọ ní dẹni àbùkù tí ó sì já fọ́ bólẹ̀ níbẹ̀ kódà kó dàbí ẹni tó ń tọ̀ ń gbókè lọ́wọ́lọ́wọ́ tí ó padà fọwọ́ bólẹ̀ tí ti o tọ́lọ̀ wọ́n bá wí àsìkò tó ń gbókè yẹn lọ́lọ́ fi láàyè láti kọ́lọ̀ tó wá mú tí ò ní jùlẹ̀ mọ̀. Tẹ̀síwájú àbá. Àsìkò yẹn lọ́nà fún ṣẹ̀tọ́n tó fi ń bí òun dájú lọ, òdó alátara náà, òdó olóhun sójú náà, ọlọ́ni bá àbèkó kò lè bí. Òsígbà láàrè fún ọkọ̀ máa ṣègbéraga níwájú ọlọ́run bíi. gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ èjìká táwọn afá bá ti ń bá yín sọ̀rọ̀ ọlọ́pù ṣàánú àtẹ̀síwájú wọ́n bí nígbà sọ kiri àbí ó ti di ẹni yẹpẹrẹ ẹni àbùkù lónìí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó tọrọ àforíjì àti ọlọ́foríjì ó ti tẹ́ aṣẹ ìtọ́n ìgbàtọ́lọ̀ gbogbo ṣẹ̀ kí ló ṣe ó wá ní wá sí ó wá ń tọrọ ẹ̀ ní kíkùn lọ́run lára mẹ́jẹ kó kú títí ìjọ gbé

gbà tó ti fi ń sílẹ̀ sí ló ṣìnà báyìí ètò wọn ló béèrè pé kẹ́kẹ́ ẹ̀rọ̀gbọ́n ìbáṣà ti kọ̀ ọ̀rọ̀ nínú ìṣì òwò wa lọ lúgọ tí wọ́n ádámà tàwọn ọmọ àrọmọdọ́mọ rẹ̀ lójú ọ̀nà rẹ̀ tààrà tí ó gbé wọn wà ní jẹ́nà yóò ti jókòó lè wọ́n mẹ́ náà. Mọ̀nàlá àti mọ̀nàlá kó ti bí ti ṣàìbọ̀n sẹ́yìn, olóòrùn ó yọ sí ọ níwájú. Wọ́n wà ní ìjọ́ ọ̀kan mo fẹ́ lọ sí prógámù kan ní ìmẹ̀sí. Wọ́n á gbé mú kan bá ìgbò méjì ṣẹ́ǹdì ìjọ yìí. Ìgbà tí mo dé ìrù, mo kọjá Eh, kí lórúkọ skúù tó wà títí ìrùn ọgbà yẹn grammar school mo kọjá òjò wá ń ṣúbọ̀ lẹ́yìn mo ṣe tẹ iná nìyẹn pé òjò yóò ní ìgbà mi mo dé sálẹ̀ ẹ̀rùn tí mo bẹ̀rẹ̀ ti sọ́lẹ̀ òjò wá ń bọ̀ wájú wọ́n ní alùláwọ̀ táwọn ìdèmú sọ ọmọ ṣúlọ́tù jíìn wọ́n láyé òjíza ẹnìkan ò lè sámọ́ lọ́wọ́ àhàdà wà láàrùn yẹn pa mí pẹ̀lú rọrùn àǹfààní tí mo ní ni pé mo dé kòtò tó ní gland tó kò kó sí mi lójú àmọ́ mo tún kì débi pé mo rẹ̀ àti wọn mọ́síláṣí ṣe wà àti gbogbo tó yìí <laughs> mo tún wá débẹ̀ òjò dá <laughs> ṣẹ̀ìfán ó ní tó bá rò kó ti fi ń sílẹ̀ ó jádánù ó bá lọ òun ti ṣáájú ẹ̀ òun ti wá lọ òun iwájú yẹn gangan ló bá òun wà mọ́ pọ̀ ó kàn pàdé ògbà yìí. Tó bá tó wá rí láàtán tó yẹ́ ìpadà tó ń sá olóòtú ti dé bẹ̀ wà ní kọ́lùkì ìgbòho ìgbẹ̀yìn lọ.

kèfèrí ni wọ́n yà apákanú àfá wá ní kí ló dé tí ò fi dákọ òkè wọ́n tó pé kò lè bí ọrẹ oore àánú ọlọ́run àforíjì rẹ̀ kò lè di lọ́wọ́ tó pé sánmọ̀ ní ìgbà sọ̀kalẹ̀ wá tòlùkọ́lọ̀ ni wọ́n fi sàmọ́ ìrí kún wà máa àjọ ìpínlẹ̀ wọ́n rẹ̀ bí èyí wọ́n fi sàmọ́ ìrí kún wà ọlọ́run ní sánmà ní gbogbo arísìkì yín wà àti tẹ́ ń ṣe láyé sánmà ni sọ́ni kò lè sọ pé òun ó tún gba òkè yọ torí kò ní sáàyè òkè yẹn lánú tí wọ́n ń sọ kalẹ̀ fọ́mọ èèyàn tàbí wọn ra sọ́nà pé ṣàánú wọn wọ́n dá ṣàìtọ́n ṣáájú ọmọ ìlú tó lè mọ́tò ìwọ tí wọ́n bí lójú èèyàn gbogbo ẹsẹ̀ rẹ̀ ibi tó gùn dé ńlá ń wòlè ẹ̀mọ̀ ọmọ kékeré kan tí ò sí ilé mú ọyàn àjọba gọ́yàn sí lẹ́nu ṣùgbọ́n ó fi lè ṣàpá ó wá rí ọtó ń bọ́ olóòfẹ́ sálọ ó wá rí orí sọ ẹ̀ẹ́ ṣèbánu kí ẹ̀sán ọ̀rọ̀ ọ̀nà jú sí mi pé pẹ̀lẹ́ o gbogbo bẹ́ẹ̀ lọ kó sá lọ ti di infinity fún kò lè achieve ẹ̀ kò wọ́n lè mọ́sálú lè tí ṣàìtàn jù lọ torí pé ọlọ́run sọ ẹgbẹ́ náà ni ọlọ́run ìnáhù yàrá ọ̀pọ̀ ìlú wúwà ọ̀pọ̀ ìlú mi àìsù láàkà òlànà ọlọ́ni ṣe rí àṣẹ ìtọ́n ìbílísẹ̀ ń wò yẹn yàrá ń fún báyìí ní ṣe ń wò ní òun gangan fúnra ẹ̀ gangan ní o kìí ṣe lómi wákọ̀ bí ìlú àtàwọn ọmọ ogun ẹ̀ ní àìsù láàkà òlànà láti fi sẹ́yìn òfin rí wọn làwọn tí ń ní So how do you escape from somebody looking at you vividly, your movement? But you, you, you cannot even perceive that you are under his watch. How do you escape? Báwo ṣe fẹ́ bọ́ lọ́dọ̀ ẹni tí ń wọ̀ kòròkòrò báyìí tó lójúkojú tí ò sí ibi tó pamọ́ tí wọ́n gan òtí ẹ̀ fúnra mọ̀ pé ń wù ọ́ gbogbo pé àti kò fẹ́ ẹni tó ní kápá lórí ẹ̀. lọ́lọ́run bá ti jọ pé ká mọ̀ ẹgbẹ̀ ń pé àkóso náà rí nínú ṣe tó ń lọ́jọ́. فإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم tí kò ní kẹ́ṣẹ́ àṣẹ̀tọ́ bá dé torí ń bá ní iná ojú èèyàn máa ránkú èèyàn kan ní àwọn òfin láì ní ṣe tọ́ ọ̀nà rẹ̀ kí ló ń ṣe yìí Ọlọ́run kò sí kápá fún Sùlẹ̀pá kò láṣẹ alẹ́lẹ̀dínà gíní àwọn onígbàgbọ́ òdodo àṣẹtàn ní kápálé wọn lórí kò láṣẹ lé wọn lórí àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n gbára lọ́lọ́run aláàrọ́bì ìyá pàwọ́ kàlùn àwọn ọlọ́run wọ́n fara wọ́n gbẹ́kẹ̀lé these are the people who their complete trust in Allah they depend solely on Allah so, Shaitan will not have authority over them Therefore, if you are asking me, how will it be possible for you such that Shaitan will not have authority over you, then we tell you that become a believer and put your complete trust in your Lord that you believe. Then Shaitan will not have authority or dominance over you. Ọ̀rọ̀ ṣẹ̀tọ́ tàbí àlọ́ yóò máa gbòsí ní àwẹ́ nínú sọ́rọ́tù àrọ́fù ọlọ́wọ́ ń sọ ń bẹ̀ pé gbogbo tó wí kò kàn máa lọ mọ́tẹ̀rù kò lè dẹ́rù bọ́ lọ ọmọ èèyàn ní ọmọ ẹdẹ́rù wà tàbí wọ́n lẹ́dẹ́rù bà yẹn ní ìsú tí ẹ̀bá ní lọ sí wá sí nìkan ní kàn ń bí ni à ní time

ṣùgbọ́n kí ló gùn ẹ̀rù tí máa ná káàmì àwọn ìmọ̀ káàmì complete faith trust ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run àti ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run èyí tí ìyá wa hájáwù ní nígbà tó kó wọn àtọmọ rẹ̀ Ismail nínú ọ̀gbun mọ́ká tí ò sómi tí ò sí nǹkan kan tó ní nínú ọlọ́run tí ò fi bá Ibrahim ọkọ ẹ̀jà níbi tó fi ilẹ̀ sí tí zamzamu ti jáde ilẹ̀ Lord, you put Zamzam in your life. The Lord that makes Zamzam in the wilderness. Said Gede, ní àkòlì nínú ìdákẹ́rọ́rọ́ ajíjù. We are there is no water. Zamzam came up. Your life, you are in the wilderness. You are in the desert. The Lord that gave Zamzam will give Zamzam in your life today. Màá jẹun lálẹ́ àpá. <laughs> Ọ̀la gan màá jẹun tó láyé kan ní kọ́lẹ̀ bákà ń jẹ orin ibi tí yóò tún tótó lálẹ́ èdè mi ní Mùsàdé àti ah wọ́n ti ní omi sẹ́ni-sẹ́ni ló jáde ń gbèsè alẹ́ ẹ̀rọ orí bákà ń jù pín sí mẹ́wàá màá gbà mo tẹ́fẹ́ mo sọ́lọ̀ ẹ̀kan kò sí jìbìtì nínú Islam a ṣàlàyé fún ẹni pé lọ bẹ lọ́n sọ́dákọ̀ ló wà nínú Islam ìtọrẹ àánú fún ẹni tá a ní jù àti adíyá ẹ̀bùn fún ẹni tá a tó ní jù wá lọ bíṣíìpù ṣe wà ẹ́sìn alẹ́ fún ẹlẹ́gùn ẹlẹ́mìí ẹni tó ń ta sìmẹ́ntì ó lè òmùgọ̀ lẹ́ni yá ṣọ́n pé lọ́la o lè ní yóò tó wọn ò mọ́ rí ó pé ẹ̀gbọ́n sí wa kìí ṣe pẹ́kẹ́ nìyẹn bá lè fún wa ní ìjọ ọ̀tọ̀ sí wa ṣùgbọ́n olórí báwọn ṣe wà ní àwọn tí ó wà nǹkan àwẹ́ máa pọ̀ dúkìá lè ṣùgbọ́n ní nínú àìní rẹ̀ tó bá mú díẹ̀ tó fún wọn òun yọ wọ́n nínú ọ̀sìn àbùkù olórí rẹ̀ ò ní kàbùkù tó ní bó ṣe lọ fún yẹn yóò wà nínú tí ó lò fáwọn tí ó wà béèrè pé sífù kí láti máa wẹ̀ ìmọ̀ bóyá kìí iye díẹ̀ tó jẹ́rẹ́ ìsàkéjú àṣà ìkéjọ́rọ̀ orí o àlàyé ẹ̀sìn ní o jẹba yàrá jẹ́ yàtùmọ̀ sọ́ọ̀ nítorí náà àwẹ́ àbọ̀ àwàjẹ́ta agbọ́rẹ́lẹ̀ olóyún ṣùhánàlá ẹni ọ̀rọ̀lọ́rọ̀ là ń gbọ́ ó ní nǹkan bá fẹ́ lówó fi ní fún o nínú ọ̀rọ̀ àwọn sàhábà tàbí torí pé a fẹ́ sọ̀rọ̀ nípa wọn pé àtijọ́ tijọ́ lọ́lọ́n ti sọ̀rọ̀ àwọn sàábé kó tó di bá àwọn sàábé wáyé kó tó dáyé àtijọ́ tijọ́ náà ni ṣàìtọ́ ti ń ṣiṣẹ́ kalẹ̀ káwọn sàábé kí wọ́n ṣàṣeyọrí olóògbé wa lọ ọ̀rọ̀ ṣẹ̀tọ́n pípẹ́ náà ló ṣe ń ṣiṣẹ́ rẹ̀ tipẹ́tipẹ́ kò sí ìfún òní di iṣẹ́ yẹn àtijọ́ tíjọ́ tọ́lọ̀ tó sọ̀rọ̀ àwọn sàábé kànà bí o tó dáyé ẹnu kùránì náà ló wà ibẹ̀ la lọ lónìí nínú ọlá tí àbá máa bá ti lò pẹ̀lú òkú ọlọ́run àrùn tẹ̀síwájú àbábáwá ṣe láti àwọn àṣẹ ìlú Ẹnìkan máa sọ pé kí wọ́n lọ fún bàbá ìmọ̀ lápò ráì. Béèrè àfá òṣèé ní ìwọ́n ẹjọ́ mọ́ béèrè àfá òṣèé ní ìwọ́n láwúsá tó ní ẹlọ bá gómìnà yìí. Òṣèé ní ìlú. Wọ́n sọ lánàá pé ìbéèrè ó wà lónìí àátà fẹ́ léèrè lánàá yìí ìyá rẹ̀ nìkan tó wà ní òkú fẹ́ léèrè lánàá tí ó bá ìlú tó ní kọ́ ẹ̀nìkan náà sàárì lónìí aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ta ni sàárì parí láàárọ̀ tó ní bá jẹ́ sàárì mo mójú mi wúrà torí sọ́mọ̀ kíyà lónìí aago mẹ́fà mo mú mi dání mo ń jẹ ń bá ìmúlò sọ́nà tó ń kí àlùbájà àríkọ̀nà jáde six o oh three ló jáde lónìí ló àárọ̀ àárọ̀ àárọ̀ sáàlù ní wàá mẹ́ tí ó jáde láàárọ̀ náà wàá gbé mẹ́fà ìkọjá àjẹmí mẹ́fà in fact ní ò bẹ́rẹ̀ ta títí di five forty forty something aago márùn-ún kù bí ìṣẹ́jú méjìdínlógún aago mẹ́fà kù bí ìṣẹ́jú méjìdínlógún mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sáàlù kìí ṣẹ̀sìn ọgbọ́n orí ẹ̀ẹ́ bá fẹ́ jẹun lórí tó kúmọ̀ tó tó wá rẹ̀ jẹun àárọ̀ kó jẹun àárọ̀ wọ́n bá jẹ sàtìlọ́jẹ́ láàgó mẹ́ta mẹ́fìlà ní wọ́n ní kò mọ̀ ẹ̀rọ nígbà ní tó bá ti jẹ sàárẹ̀ láàgó mẹ́ta láàgó mẹ́wàá àárọ̀ kó tó jí tó bá ti ṣùgbà gbogbo súnà ló ní ìkímọ̀ ẹgbẹ́ lọ àtẹ́ǹtì sàárì láàgó mẹ́ta mẹ́ta bọ̀ mẹ́rin tó bẹ́ẹ̀ fẹ̀yìn lélẹ̀ oòrùn ìtànkan oòrùn ni ó jí ọ so súnmọ̀ gan ló fẹ́ pé ká jẹun nígbà tí ṣíwì tó fẹ́ súnmọ́ ká parí ẹ̀ tó bá ti yọ ọ̀gá ìgbà ti yọ nínú àǹfààní ẹ̀ pé yóò ní bó àṣùbà yóò kí yóò ká ṣùbà ó kì ṣíwì so ẹ̀sìn Islam kìí ṣe punishment yóò mọ́rọ̀kọ́ díẹ̀ ẹnìkan ní àwẹ̀ tàwọn tó àbá ti ní aago mẹ́fà láàárọ̀ ó dágó mẹ́fà ọ̀la mú ànábì sọ pé ká mọ́ jọ ní ànábì ní ẹmọ́ gbàwù ìsọ́ọ̀lù àgbà yípo ànábì ní èèwọ̀ ní ẹnu sùn ní ẹmọ́ gbà ń bí yíò kìí ṣe ọlọ́run ní kẹwà jìyà àwẹ̀ tọ́lọ̀ ní ẹgbà kéde kó mọ́ jìyà jẹ yín ànábì fún wa ní pàpá kàrú ẹmọ́ jẹ sàárì fàyínà pìs sáàbù sàárì jíjẹ ní àlùbáríkà ó kún fún àlùbáríkà lọ́pọ̀lọpọ̀ anábi tí wọ́n ní alifọ́kù bẹ́yìnà òní kí ni eh, eh, tó bẹ́ẹ̀ nù àwọn náà alfarku bayna siyamina wa siyami ahli kitab alfarku bayna siyamina wa siyami ahli kitab ìyàtọ̀ tí ń bẹ láàrin ààwẹ̀ àwọn mùsùlùmí àtàtàwọn pàkìtàbí náà bàbá ajé wọ́n the people of the book, the Jews and the Christians. Kí là náà nípa àbá? Ẹ́n? Àkìláàtì sá, wọ́n ní sàárì náà ń jẹ àwọn èjẹ sàárì. Ànábì wá ní sàárì yẹn àlùbáríkà ní mẹ́lẹ̀. Ẹ̀gá ní ìbọn jẹ́ àárọ̀ mú jẹ́ àjọ jíjẹ láàárọ̀ ọ̀la. Ó jẹ́ àjọ oríṣẹ́ ìlú. Ó jẹ́ àjọ jíjẹ láàárọ̀ <laughs> ọ̀la sọlá ìsìláàmù dá o ẹkún wa máa wò sínú ànábì tún ní ẹ lọ́ra jẹ bàrí ẹ mọ́jẹ láàbù rẹ láàyè lásùbà máa tó bọ̀ jẹjẹ títí pásùbò fi ọdún fọ́lọ́ ní wàkúlù wà ṣírọ́bù àpá ìyàbàbá ìjàmẹ̀ lákùn wọn ètò ìpínlẹ̀ lábẹ́yàdì nílẹ̀ lọ́ìpínlẹ̀ àtúwádìí nílẹ̀ pàṣẹ títí tẹ́sì ní jáde lóbi lọ dúró láàárọ̀ ìpé mò ń jẹ wọ́n lọ nítẹ̀lé títí tí yóò fi dámi lórí pàgbàjà yọ ọgbọ́jìrì yẹn gan mo tún wò pé wẹ́ fájìrì káàdì torí pé tún máa ń wo òkùnkùn kan nínú torí àwọn ẹbí ní àfájìrì fàjìwọ́n àfájà ní tó ń jáde méjì ni àkọ́kọ́ rẹ̀ fájà rí irọ́ ni fake one alfájìrì káàdì ìyẹn dúdú ó tún padà bó sọ́ọ́dì fájà rí òdodo the real one tó bá ti jáde dúdú ò ní ìbò yóò sì gba gbogbo sánmà lẹ́ẹ̀kan náà kéjẹ́gbé yóò wà tínrín kí bí bí ó tún gbó so nígbà ní ìfàkọ́kọ́ yẹn làwọn míì máa rí ní ó rí àgbájá ìlú jáde àlọ́lẹ̀ ẹ lọ́ra àgbájá ní òdòdó jáde tó bá dì sínú ẹ mọ́ lọ́ra tún pupa ọ̀rùn tó parẹ́ ń sánmà ó ti dì ṣáìn roboto yẹn tọ́pẹ̀ ní ìṣù oòrùn tó bá ti wọlé àrẹ́bìnrin ẹ̀ṣínú ẹmọ́gbò dìgbà tí púpà yẹn ó parẹ́ tàbí ẹjá ní sùúrù bí ẹ̀ tó bá ti wọlé láì ẹmọ́ ẹ̀ṣínú ẹjọ́ tẹ́lẹ̀ra làrẹ́ ọlọ́run tó wá ní kó ń tó màrí jọ àwọn àlàáfàfàrí fàíjà tó tààrà ló bá tún yá mọ́ta tó bá tráàbù mọ́ta ṣùgbọ́n tó kára rẹ̀ bá ti yá èyí tó gbà nígbà tára rẹ̀ máa ń parí tó bá ti rìn àjò dé èyí tó gbà tó wà nínú àjò máa ń padà náà fún mi lè wọ́n tó àgbọ̀ ọ̀bà ní ìlú wà ìkóló òun lọ tó bá lẹ̀ ti lọ bàbí wọ́n jù tó ọ̀bá dé òun sùn ìbéèrè kan ọdún kan wá àwọn sáájú ní world cup àwọn apá sáájú fásitì africa òkè àti wọn mọ gbá rẹ̀ mo brothers kan tó ń bú wọn rí nítorí fúbọ̀ wọn ní mọ́ gbá rẹ̀ ní olóòtò lẹ́yìn níbo làwọn players yẹn wà bá travel àwẹ̀ lẹ̀ wọ́n ní kó fi ilẹ̀ ní bọ́ọ̀lù ṣé tí wọ́n bá gbá bọ́ọ̀lù tó ló jẹ́ pé kìí sọ ọgbọ́n orí ìmọ̀ tó lẹ̀. Dráìbà yẹn méjì lọ́pṣọ̀ tó ló ní. Ìgbàláyé wà kágbàwẹ̀ náà lórí ìrìnàjò. Ṣùgbọ́n tí ó bá fa ìnira tó kù nira lọ́wọ́, èèwọ̀ ni àgbọ̀dọ̀ máa. Ògbógbé, lẹ́yìn dráìbà náà, òun èrè bá jí máa ń drábù lọ bàtí bá wa mọ́tò tí máa dìde bàbẹ̀ ní òmíràn ẹ̀pà jẹ lọ́nà ìyẹ̀gbẹ̀ ló tẹ́lẹ̀ lọ́rùn jù máa ń tẹ́lẹ̀ lọ́dún sàǹtẹ́bà ní ìwà fáwọn irú yẹn wà gbáwẹ̀ ṣùgbọ́n mo tẹ́ jọrọ gbọ́ lọ́dọ́dì àwọn tó wọn bá kò jẹ àwọn tí ó sùn láti nà ìdúgbù wọ́n ní torí ó ń kópa lára bá rẹ̀ ẹ̀bá ọ̀nà mọ́tò wà dáadáa wọ́n máa ń sùn ṣùgbọ́n wọn ò ní sùn dé wọn á dẹ̀ máa lọ àwọn yẹn ó dé jírọ̀s ṣẹ̀rẹ́ ọ̀fara mu ó yẹ kó sùn wọn ó yẹ kó ti ní àwọn ìjó tó lánàá bí sọ fún àwọn tó ń gunra fún mi nípa àti ìjẹ́wà ní àtúntà bí ẹgbẹ́ ẹgbẹ́ sáré fún ànábì ní tẹ́ bá ti débi tó ní wà ẹ dúró ẹ jẹ́ káwọn ràkúnmí kí wọ́n mu mi ìyẹn ni pé tẹ́ bá dé petrol station láyé òde òní ẹ má sọ pé ẹ jẹ́ ká lọ station míì ra epo ń bẹ̀ yẹn olè dáhùn yẹn kí wọ́n ní òsì petrol mọ́ ó wà ó wá dáhùn ìrẹ́lẹ̀ ní ogbó. Sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo ràkúnmí mu mi kí wọ́n sì fún mi mọ́tò làwọn ń gùn lónìí so when you cover from distance get ògé pé torí pé onítàjẹ́sì èrò lọ́yẹn òṣùn òṣè sáàpù amátò ló ń fún fún application You want to ẹ̀nìyàn ìwọ náà sí ní ìwọ tó kún àkúmí yẹn náà yóò bọ́ọ̀lẹ̀ yóò sinmi lẹ́fà náà kó sinmi ṣùgbọ́n a lọ ń jẹ orógbó ń jobi irun pákó lápọ́ntọ̀ torí pé kò fẹ́ sùn torí tájẹ́ tó bá ṣẹ̀rí àwọn nítorí ọ̀rọ̀ tọ́lọ̀ sọ bá àwọn ẹ̀kọ́ náà sọ fún bá ní àwọn tí ó ń gora fún mi nípa kí wọ́n mú ìsinmi lọ́nà application ní mọ́tò táwa ń kó lómi flight gan wọ́n máa ní stop over àdúgbò yìí ẹ̀rùgbé wọ́n máa ń mìíràn wọ́n máa ń rí fuel wọ́n tó máa ń sinmi náà àwọn pilot máa lọ sí hòtẹ́ẹ̀lì wọn lọ rẹ̀ àtàwọn hòtẹ́ẹ̀lì àtàwọn oríṣiríṣi àwọn tí wọ́n ṣàtúnṣe pẹ̀lú òfin lọ́rọ̀ ó sàrò wa so lẹ́nà méjì lọ́rọ̀ tó bá lè gbà rẹ̀ wà á gbà tó bá dẹ̀ lè gbà tó bá gbà lórí àjò ìjọ́ tó bá ti bá fowó kan kan náà wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run sàrò wa á lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àrẹ̀ kan gbẹ̀jẹ̀ Thank you only justifiable Islamic value to gain to get one way the government work not being given it. Without being yes, the payment must be salary. Only so far, Mọ́sílù Ṣẹ̀ríà Islam, èèyàn bára rẹ̀ ti bá mi pé ta ló ń san sálárì ta ló bá ṣiṣẹ́ ta ló ń san sálárì ta ló fẹ́ sọ bí yóò ti máa ṣiṣẹ́ fún mẹ́tẹ̀ẹ̀ta nìjọba ní kápá lé lórí kéèṣọ́ ní òfẹ́ ṣiṣẹ́ ìjọba ní òfin yóò fà fún ọ pé you be given injunction training àwọn kọ̀ọ̀kọ́ kọ́ yí níṣẹ́ tẹ́ fẹ́ ṣe sometimes the want go home oh, we are going to call you ma lọ lẹ́pẹ̀ yìí fún ìjọba ní kì í ṣẹ̀ṣẹ̀ fún ẹni yẹn kò gbówó iṣẹ́ tí ò ṣe torí pé ó ẹni tó gbà á sí iṣẹ́ ló sọ wí ló sọ bẹ́ẹ̀ fún èdè pé ń sá fún iṣẹ́ ó yẹ so there is nothing wrong in that torí báwọn ni ò tí ìfún níṣẹ́ tí ó ṣe ṣèbí wọ́n máa fún wa ní lẹ́nu jẹ́ ta ló ní ká lọ sí ní jẹ́ àwọn tó ní iṣẹ́ tí ó sanwó iṣẹ́ ló sọ bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ tó bá jẹ́ tó ní iṣẹ́ tó kàn ṣẹlẹ̀ ní àwa mùsùlùmí Christmas bonus yẹn ó yẹ káwọn aṣáájú wa àwọn olórí wa ti ṣèpàdé àlàáfíà pẹ̀lú ìjọba ilé Christmas bonus ẹ bá wa sọ́ nígbà aléyá torí pé afẹ́ pẹ̀rún léyá àwọn oríṣi oṣù káàkó oṣù òye pẹ̀rún tó fún òsì dìsẹ́mbà àwọn òṣè dìsẹ́mbà àti january one ẹgbẹ́ tó kọ wa a máa bí reform religion wọ́n máa kọ́ sí islam christianity àkọ́ sí àwa muslim yẹn ẹ máa ń tọ́jú ọ christian muslim lè lóhùn òní lónìí ok ẹ muslim fẹ́ẹ̀ tẹ́fẹ́ máa gbàgbà léyà right and fine wọ́n dẹ̀ bí reform yẹn àwọn aṣáájú wa lórí wa ló yẹ kó fi bájọba ṣe ìpàdé yẹn tó ẹni gọ́ọ̀nà bá rẹ̀ máa fi máa gbọ́nà tó wà lọ́nà ìfún ilé yá gbọ́nà sùn máa ń gbà rí á lè pẹ̀rẹ̀ gbà yẹn nínú wá máa dùn bó ṣe yẹ kó rí nìyẹn àmọ́ bá tí ò wá rí bẹ́ẹ̀ níbi tí wọ́n bá san Christmas gbọ́nà sákàndì wa lé kárì tọ́nà ẹ̀fúnjọba òòrùn ṣẹ̀rẹ́ àwọn ní kò rí tọ́nà àwọn ló pè bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní gbogbo yìí làwọn fún so pẹ́ndìdì táìtàmà bá wọn sọ̀rọ̀ àmà náwó lọ àmọ́ ìgbà kan jọ ní wọ́n kàn bá tẹ̀ sí léyà bonus wà ní o fẹ́ léyà bonus ilé ìlú fẹ́ kò ní jẹ́ tọ́ ń báyìí wallahu ta'ala a'lam ọlọ́run bá lè kan ló ní mímọ̀ orílẹ̀-èdè bá ń dá òbéèrè ó lè ṣí ó ìgbé ọ̀pọ̀lọpọ̀ kìíyà ìjọ́pẹ̀lẹ̀ kìíyà òní analogical deductions ká mú ẹ̀rí ká fi wọn ẹ̀rí torí pé èkú mo sọ pé ó lè gbà pẹ́ndì yẹn under under principle of Islamic eh, under uh, under jurisprudential axiom Salafi axiom kan ni pè ní alkọ̀wáìdì fìkìríà or legal maxim yes not even an maxim legal maxim gan ní ṣẹ̀rí àlùsọ gbogbo bí legal maxim yẹn la fi gbé ìjáde sáà pé kọ̀wá idú alfikiya ó yàtọ̀ sí principle of islamic jurisprudence sáà pé ní eh, usulul fiqhi méjèèjì ń jẹ́ òṣìṣẹ́ pọ̀ ní ìgbà ní ìdẹ́lẹ̀ ìyẹn lè lọ mú wá èèyàn onímọ̀ fájì kan wà tó ti fọ́ kọ́ ìdà yẹn nígbà yẹn

ó mọ òsúlù fíkì ó mọ kọ̀wáìkì fìkìyà gbogbo díẹ̀ ó mọ àwọn oríṣiríṣi àwọn mọ̀sọ́dírù tẹ̀ṣẹ̀rẹ́yà ó yẹ ó wá gbé ìdájọ́ jáde àlẹ́bì ní ìdájọ́ yẹn bá fàánú bẹ́ẹ̀ yóò gbà láàdá méjì láti pàdájọ́ lọ ládá kejì ládá kó bọ́ sí i ṣùgbọ́n tó bá ṣègbìyànjú yẹn ìdájọ́ tó mú wá ò correct kò rí bẹ́ẹ̀ yóò bá ládá ẹyọ kan àwọn àpá àti kíni ládá tó gbìyànjú láti pàdájọ́ lọ torí ní ojúṣe àpá tó nímọ̀ ṣẹ̀rí àmì kó fa ìdájọ́ yọ lórí àwọn nǹkan tó rú àwọn mùsùlùmí lójú lásìkò díẹ̀ káwọn èdè má lọ sọnù ṣùgbọ́n ibi tábúrú wà ní ẹni tí ó qualify yẹn pé kò sí ìmọ̀ tó lè fi fàdájọ́ yẹn yọ kó wọ́n ń fà á yọ ó yẹ kó béèrè lọ́wọ́ àwọn tó ní àyàfi ẹni tó ṣe pé ibi tó wà kò sẹ́ni tó lè béèrè lọ́wọ́ kò sí sọ́nà tó lè gbà béèrè wọ́n sì ń béèrè fún ìdájọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ìmọ̀ tó níyẹn náà ni ìyẹn nípa ọ̀rọ̀ alifatuwa tàbí alìsìfà alìmọ́fíwà alìmọ́sẹ́fì àwọn tí ń gbé ìdájọ́ ẹ̀sìn jáde àwọn tí ń béèrè ìdájọ́ ẹ̀sìn lọ àfà àkàmù mùtàálẹ́kọ̀ bí àwọn adájọ́ tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ nínú ṣẹ̀ríà gbogbo ẹ̀ ló ní ìdájọ́ lẹ́yìn ó sì jókòó tí ó máa ń kọ sí wọn kan ṣẹ̀ríà kọjá fàwákì mẹ́tàntọ́ ọ̀rẹ́ ìfàwájú káàkiri kìí ṣàpá kankan ọ̀rẹ́ ẹ̀dàbẹ́ tó kọ dà wọ́n ti hà ó bà lọ́dà wọ́n tó hà lẹ́gbẹ̀ẹ́ dámọ́ ní ìdàtà lọ́dà tó wá ṣe lọ́ọ̀ gangan ní yunifásitì nígbà tó wà ń jp clerk lòun ká kò ká ti wọlé ṣóyínká the woman of owu aké kò kà wọ́n bọ̀ tó ti ṣe lọ ẹni tó wọ́n kú ní nígbẹ́jọ́ gbogbo pẹ́rù yẹn ní wọ́n ká kò sọ́ di lọ́yà onímọ̀ ìjìnlẹ̀ nípa kíni literature ni kìí ṣe lọ́yà ìyẹn ló bá sábà kọba ń kọrin tí àti títí jù bẹ́ẹ̀ lọ tí ò bá mọ àwọn nǹkan tí mo ṣàlàyé kò lè gbé ìdájọ́ kankan jáde ó wà lè mọ̀ pàtàn kó lè máa pàálọ́ ọgbọ́n máa sọ oríṣiríṣi torí pé kú ẹ̀mù wọn yẹn àwọn kan wà epic judge wà ń bẹ̀ ẹlẹ́jì wà ń bẹ̀ oríṣiríṣi bí ẹkúnyà wọn bí àwọn oríṣiríṣi nílẹ̀ Yorùbá náà bó ṣe wà ṣe ìpínlẹ̀ èèyàn bá mọ̀ èèyàn lè máa ṣàwọn àlàyé kan odòkan dòkan tí ilẹ̀ láàrin ìdí ara ẹjọ́ gbọ́dọ̀ gbogbo ẹ̀rọ ẹni gbọ́dọ̀ èèyàn mọ̀ wá sàlàyé ìfúnmọ́ kí mí ò tí ó dùn mẹ́rin ẹ̀rọ ẹjọ́ kò dáadáa Àti mi ò mọ tẹ́sì báyìí wọn, mo ní sàlàyé ọ̀rọ̀ ṣẹ̀rí àti o. Túwọ̀ ọmọ alágàkọ̀ nígbà tó fẹ́ kí tó fẹ́ kí tó fẹ́ kí Adébáyọ̀ Pálí tí ó ní gúnugúnú nílẹ̀ yìí, tí wọ́n fi ń dáṣà gbàgbúrúyẹ gbàgbúrúyẹ àkàlàmùgbò lẹ́rí nílẹ̀ yìí, tí wọ́n fi ń dáṣà pàtẹ́pàtẹ́. Adébáyọ̀ Pálí tí wọ́n rí ń dáṣà èyí kíké ọmọ fálétídé ẹja àpòlé pẹ́lẹ̀ tó lórí àgbàǹkéwí ó wà kàlọ́wà tí a fẹ́ gbónogó ẹyẹ kan lè lọ́wọ́ àwọn àṣàlàyé gbàgbúrú yẹ gbàgbúrú bó ṣe ń ṣe àkàrà òdò bó ṣe ń ṣe pàkẹ́pàkẹ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n náà ìlú mọ̀ ṣàlàyé pọ̀ sí ìdájọ́ ṣẹ̀rí àdókì yẹn payọ́ wọ́n sọ̀rọ̀ ìrún kíkí ó sọ̀rọ̀ gbónogó wọ́n sọ̀rọ̀ zàkáyíyọ ó sọ̀rọ̀ àkàlàmàtò wọ́n béèrè bá ṣe wẹ òkú ó ń pàtàkì ìjàmbá láti ìrókò ọkọ̀ yẹn níbo jọra wọn tó ló jẹ́ pé àwa agbọ́dọ̀ mọ lọ́pẹ̀ láàpáàdọ̀ ìyá àtọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته Ẹgbọ́n fi ṣe sábà ti bá ṣe ń dáta ara wá jókòó yìí tó wọ́n fi ń jáde òun ni bàbá wa KSC Kúnlé Sàlámì Alága. Ṣé àwọn ẹ́jìnì ìjẹ́lẹ́lẹ́pẹ̀ ìpò nílò àwọn ní ọdún káwọn wá ń ta ìpò lójoojúmọ́ káàkiri gbọ́rọ̀ tó jáde ọlọ́ọ̀bá àdíkẹ́ láwọn ni wọ́n lẹ́kùn dáadáa kò ní rẹ̀ wọ́n kò sì ní wọ́n rẹ̀ ọlọ́ọ̀jẹ́ kan tó lè ṣe dáadáa jù láì lọ àwọn ayókù náà lọ́nà jáde ṣe ọlọ́ọ̀bá mi rí fún alálàáfíà fún ilé iṣẹ́ wọn kò jóná وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وصلى الله السلام عليكم ورحمه الله وبركاته Àárín ilé ló jẹ́ ilé máa tó báyìí, ẹ̀rú ò máa bàrú.